وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه وتبع هداه إلى يوم القلب وبعد أدعوكم يا دولار أبو بلال àwọn olùkan wá láti ronú sọ́jọ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọ̀làgẹ́lú ààrẹ pẹ̀. ìwádà ọpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́ọ̀bá sùpáàlù a ṣe àfọlátù tó wà nẹ́bùwà Muhammad annabi tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbélìdè kò lè máa jẹ́ ìkẹ́ àti àánú gbogbo àgbáláyé tí àfọlátù kí á sọ́látù náà máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà àti àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam tí kí ó bí máa di ọjọ́ ìgbéjì àtìyàmà ẹgbẹ́ ọgbẹ́ àwọ́ ẹmọ gbé lọ́pàá adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ní ìdòkó ilé ni ọlọ́run ọba jogún ọmọ ìdùnnú ọmọ ayọ̀ ọmọ alálùbáríkà pẹ̀lú ògùn ọlọ́run òun ni ọlọ́run ọba jogún fún àwọn bàbá ọlọ́wọ́ tí wọ́n gbé àwo wá tí wọ́n tí wọ́n gbọ́dọ̀ padà ọmọ náà ọlọ́mọ́sàbá sí lọ́mọ ìdùnnú jálẹ̀ ọlọ́mọ́sàbá sí lọ́mọ rí jálẹ̀ ọlọ́mọ́sàbá sí lọ́mọ alálùbáríkà jálẹ̀ ìjòkó tá a wá wà yìí òun ni ìjòkó pé wọ́n pe gbogbo wa pé ká wá nítorí kankan tó ń pè ní àkíkọ̀ kí mo gbẹ̀yìn ya wa ìdá ń pè ní àkíkọ̀ ó lẹ́yìn ya wa máa ń pè ní ìkómọ pé à ń kó ọmọ jáde à ń kó ọmọ jáde tó ń túmọ̀ sí pé a fẹ́ nínú ṣẹ̀rí àgẹ́gẹ́ tó ń pè láti kọ́ oníbọ́lọ̀ bá jogún ọmọ fún yàn báyìí ọlọ́run fẹ́ ká pa ẹran dúpẹ́ fóun ká pa ẹran ká sí kí ní jẹmọ́ ká bí dúpẹ́ a lè pa ògúnfe a lè pa àgbò àwọn onímọ̀ kan láà lè pa màlúù àwọn kan láà lè pa àmọ́ ètò lékè náà nípa lè pa káríwá kú ònú ẹjọ́ bí wọ́n fi pa màlúù kó wógun fi kéré fẹsẹ̀ gbé ó pa ògúnfe ló kọ pé òun fi pa àkíkọ́ ó sì pa màlúù kó fẹ́ fún àwọn èèyàn ní oúnjẹjẹ ìyẹn parí ìjà bí ò parí ìjà ẹ gbogbo fanfa àwọn àfá ìyẹn ti satisfy both sides yẹn mo rò pá kìí kọ́ ọ̀hún wọ́n ní bàbá ọlọ́mọ wá gbogbo wa náà sí pé tọ́ àwọn tí wá pẹrẹ tọ́lọ̀ ní apá nígbà náà ti ní apẹrẹ tán kí láà ṣe ṣẹran kò sọ kankan pa táà ṣe ṣẹran tó bá ṣe tó bá wú èèyàn èèyàn lè gbódi bí ẹran gbogbo bá kó tán kókó nu fíríjì àtúwọ̀n àtìyàwó rẹ̀ wọ́n máa dá jẹ́ àkọ́tí ní à àwọn tí ó sọ pé bàbá bìláàlì ẹsẹ̀ pọ̀ odidi ẹran ẹ̀yà àti abìláàlì kan sí ẹ̀sì dájẹ́ àwọn tí ó sọ ọlọ́sọ̀rọ̀ lẹ́sọ̀ tó túmọ̀ sí pé àwọn náà wà pé kó lè má di àwọn akẹ́ gbogbo wa pé káwá bá wọn jẹ ẹran tí àwọn pa mo sì lóòpẹ́ gbogbo wa ti ń jẹ látàárọ̀ ọlọ́run ní kí ó pa wa lórí ọlọ́run sì gbá lẹ́sìn lọ́wọ́ bàbá ọlọ́mọ tí wọ́n fẹ́ràn àìwárí tó yìí tó wá jókòó ojúlówó òun náà ní ká fẹ́ràn yìí àmọ́ ilẹ̀ Yorùbá yìí àwọn àlùfáà wa ilẹ̀ Yorùbá abákinlẹ̀ kan lọ́wọ́ wọn bó bá dirú ọjọ́ báyìí wọ́n tún máa ń jo ìjòkó àwọn aláàfáà

ọ̀rọ̀ ọlọ́run títí tó pé ìwà fún un tó fi jẹ́ pé àwa padà náà pé ìjáburú ti ẹ̀ ń bẹ́ẹ̀ bí káàkiri wà síbi ra wa alukurani tó pa wá láṣẹ ni pé fàdákìr iná fa àti bẹ̀kà nítorí wọ́n ni pé fàdákìr iná bẹ̀kà yóò fa olùmọ̀mìnì alùpàá yẹn máa ṣe wà síbi ra yóò kẹrí kìkì yóò máa ṣe àwọn olùgbàgbọ́ òdodo láǹfààní ayé àtàkọ́kẹ́ ní ẹ máa ṣe ìṣítí nígbà tẹ ẹ bá mọ̀ pé títí ní ó ṣe àwọn èèyàn láǹfààní ẹ dákun yóò ti wá láǹfààní jòkó yà yóò ní ti wá láǹfààní ọlọ́mọṣà ló ti wá láǹfààní ọlọ́mọṣà ló wúlò fẹ́ nìkọ̀ọ̀kan wa láàárín ìṣẹ́jú mẹ́wàá ká má bínú pé ẹ ká tó dé dúpẹ́ o àwọn àlejò ń bẹ dáadáa dúró lé báyìí nítorí ọlọ́run ká má bínú láàárín ìṣẹ́jú mẹ́wàá péré ìtàkùn fi bára wa sọ̀rọ̀ ni pé ẹ dákun ibi ayé ti dì lónìí àwa mùsùlùmí ẹ dákun ẹja mójútó àwọn ọmọ wa tàwa mùsùlùmí gbọ́dọ̀ máa yàtọ̀ torí pé àwa ní tó ń darí wa tẹ́lá àwọn ẹlòmíì tí wọ́n àwọn bó bá ti lè rí kẹ́sì mọ́ sí torí wọn ní nǹkan ti ń darí wọn ní tí ń dáìdì wọn anything náà lè ṣe anything náà lè sọ anything náà lè wù níwà wa mùsùlùmí àwa la ní tó ń darí wa táàsì gbọdọ̀ kọjá ẹ̀ níjọ abá ti ń kọjá ẹ̀ pàláyà torí kò dì ní òmà jẹ́ ẹjẹ́ fún alápòjúwé ìṣẹ̀lẹ̀ kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nísìn lẹ́nu bí ìjẹ́ ẹ̀ta máa náà yìí lẹ́nu ọjọ́ kan ọjọ́ méjì ṣe ní báyìí wọ́n wá ní platform group kan lórí àwọn group tá a máa ń wà lórí WhatsApp kòrò pé bẹ́ẹ̀ kan máa ń discuss àwọn ọmọ tó bá jọ ọmọ sukùl ní ilé ló wà wọ́n wá jọ ń college of education sẹ́ni tó kó tó ló wà wọ́n wá jọ ń discuss ọ̀rọ̀ sukùl nǹkan kan ìjọba ní platform ṣe ni ọlọ́run ló mọ̀ báwọn kan wá dọ́rọ̀ ní mọ́dọ́rọ̀ Muhammad mo rò pé bí ó ti tọ́rọ̀ lẹ́ lọ́mọbìnrin bá ní kíní jẹ́bẹ̀ ó bá rìkọ́dì voice note ó bá mú ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ó bá lálà sí ànẹ́bù á ó bú ànẹ́bù ló fẹ́ ìṣẹ́ni tí ó gbọ́ tí ó nílò pé àá ìyẹn ti wá sọ ìwọ̀n báyìí abẹ́jẹ́ bí ta wípé àwa mùsùlùmí a ní tó ń dá ìdíwá bí ò bá ti tẹ̀lé tó ń dá ìdíwá yẹn kódà tó bá Islam opposite Islam ni yóò mọ̀ láwọn máwúsá ìjà húsá ló ti tẹ̀lẹ̀ wọ́n gbọ́ bẹ́ẹ̀ tó túnbá ìdé ẹ́ dèbóra dèbóra dèbóra dèbóra dára dèbóra dà òun dà òun dà ó ní ẹ́ ìdí ọ ká dèbóra mọ́ ìwọ lọ́gbọ́ ànẹ́bí ẹ́ àwọn ah, ti dáná wọ́n dìyà fífi ká tó wí ká tó sọ àwọn máwúsá wọ́n ti mọ́kó lẹ́lẹ́ wọ́n ti lẹ̀ lókù gbà gbà ká tó wí ká tó fọ́ wọ́n ti mú kẹrosín jáde ká tó wí ká tó fọ́ wọ́n ti mú sàlọ́ jáde ẹ má jẹ́ ìtàn yìí ọjà lọ́sùn ìbúra ọ̀hún lórí pé kí ni olóbú ànábì kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ọdún ìsinmi pé àwọn tánàbù ànábì wọn ò wá tánàbù ànábì àmọ́ ń bínú lóòtọ́ ni ọlọ́bí ànábì ìṣẹ̀rí àní inú ìlú tó wáyé pẹ̀lú ìṣẹ̀rí àní á ah, ẹni tó bá bú ànábì ẹ̀ka ó náà mọ̀ kó jẹ́ nǹkan ní bó

ìlànà tá nẹ́bùwà Muhammad láàlẹ̀ lórí bá bá bímọ sáàrín rojú ṣe wà ṣe ọ̀gọ̀rọ̀ tó kù táàrín rí lè ní bímọ bímọ ló kù táàrín rí ìyá kìnnìkan náà bímọ bàbá kìnnìkan náà bímọ bímọ bímọ wá pọ̀ àmọ́ okù tọ́ ọmọ tọ́ ọ̀pọ̀lọpọ̀ tọ́ ọmọ o ẹ̀yin ìyá ẹ̀ráyé àwọn ọmọ yín mọ́ iṣẹ́ bójú ojú mi yín ṣe nísìnyí ago mẹ́rin òru ago mẹ́rin àbọ̀ ago márùn òru lẹ́ ti dájú jáde ẹ̀ẹ́ sílífà wẹ̀fáwọn àbúrò ẹ̀rùn kan lọ sìkú o kan lọ kí ní o ẹ̀dà kò tẹ́ ìgbàwọ̀ ìyá gan bẹ́ ńlé tẹ́nu sílífà káwọn gbà tó bẹ́ ńlé ká tó wá sọ pọ̀ sí ńlé mọ́ ọmọ wa dọmọ àǹfààní àdúgbò tẹ́sì rí ọmọ táà bá ti kọ́ láti inú ilé òde ò bá wa kọ́ o ọmọ táà bá ti fi tọ́lọ́run ọba kọ́ àṣetáni ó gbàmọ́ wa lọ́wọ́ o ẹ dákun ìjókòó kó máa pọ̀ táwọn àfáà ti ń lọ níṣòro ní járí lẹ́nu èmi ọ̀la ọ̀tọ́lọ ọlọ́run mọ èkó mọ́ tá lọ bá ti wà ní bá a ti máa lọ káàkiri ṣùgbọ́n bá ti lọ káàkiri ìjẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ yẹ̀ wọ́n yanjú ìjẹ́ bẹ́ẹ̀ ló ní kálukú ń ṣe ojúṣe rẹ̀ lórí mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní òṣojúṣe mọ́ ọlọ́mọ ṣàforíjì wa ọlọ́mọ ṣàdájọ́ ẹnìkọ̀kan wa ẹ dákun ẹjẹ́ àtọ́ ọmọ wa ṣẹwárí ibi tó ti bẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú márẹ́fà bí méje tó kù níbi ó ti bẹ̀rẹ̀ ni pé ìwọ ìyá tó bímọ ìwọ bàbá tó bímọ báwo ni ìwọ gan ṣe rí ṣe rí báwa bá ṣe ń rí ó máa ń júwe fọmọ pé bí mo ṣe fẹ́ kí ìwọ náà rí rí ìwọ ìyá tó kírun ọwá ní káwọn àfáà mọ́bẹ̀ síwá sí tí ìkírun ìwọ tó fẹ́ tọ́ ọmọ kíkọ́ ọmọ ọmọ dáadáa ǹjẹ́ yẹn dáadáa gan ni wọ́n wájú ọlọ́run ṣẹ́ẹ̀ṣì ní gbogbo abẹ́ tọ́ ọmọ abẹ́ tọ́ ọmọ ìkẹyọ kan náà láti fẹ́ tọ́lọ́mọ abẹ́ káàkiri Àlékún sára ẹmọ́wòrẹ̀ àwá, àlékún sára ẹlẹ́ta, ẹgbẹ́ òjáde ìlú, ọlọ́run fà àlùbáríkà. Ìkẹyọ̀ kan náà ni ọlọ́run ọba bẹ́ àyíwọ́fẹ́ níbi ọ̀rọ̀ àtọ́mọ̀ torí pé ìkẹyọ̀ kan lórí ẹ̀dá wa. Olúwaníwà máa kọ̀lákùtò lè jẹ́ ìnà wà lè ẹ̀yìnsà, ìlà ìyà àbúrú. Ọlọ́run ni àdálìjẹ̀ lọ́ àtàwọn èèyàn láfẹ́ kọjá tó ní kẹ́ abẹ́tọ́ ọmọ abẹ́tọ́ ọmọ main target níbi abẹ́tọ́ ọmọ ni pé báwo la ṣe fẹ́ da ojú ọmọ kan ọlọ́run tọ́mọ wa ò ní ya ẹni tó kẹ̀yìn sí ọlọ́run ìlànà táwà gbé gbà àlòkùránì wá gbé kalẹ̀ ibi ó ti ọkọ̀ bẹ̀rẹ̀ ní pé ìwọ tó ọbẹ̀ tó ọmọ gẹ̀gẹ̀ ọkọ̀ tọ́ra rẹ̀ náà ìwọ gẹ̀kọ́kọ́ jẹ́ ni ó kọjú ọlọ́run bọ́mọ rẹ̀ bá ti ń dán tó ní pé ìyá mi kọjú sọ́lọ́run ní kí lóòrùn ó mọ́ ṣe ìrìn kọjú ọlọ́run ó mọ́ rin ìwọ ìyàtọ̀ bí wákàtí máa rà rún ṣeré ọmọ rẹ náà kódà irun ò ní kí ìdọ̀rẹ́ ẹ̀lẹ́ lórí tí ó túnmọ̀ sí ìwọ bàbá tó ọmọ fàwọn rọmọdọ́ọ̀nù ṣeré ọmọ ò ní sí ìtọ́ àwẹ̀ ẹgbà yóò ti mọ dọ́là mú kí mo fẹ́ gbàwẹ̀ ebi ni o ma lájà pé a ah, àbá èèmọ̀ pé báwẹ̀ di líle òwe yóò gbà mọ́ òun ìgbè bí bá parí òtò orí bẹ́ẹ̀ abájúwọ̀ tó bá jẹ́ ní ojú ọdún lòdò jẹ́sàrí ọmọ rẹ̀ gbọ́ mọ̀ sókún mo fẹ́ jẹ́sàrí ẹ̀dá fún gbogbo àtà àmọ́ ń gbàwẹ̀ bó làwọn wá ti mọ́ ti lúwá ti wáwẹ̀ àtọmọ́ jẹ́ sàrí ó lè wá tagun méjì lápọ̀ wá sí ah, àwọn bàbá wa láyé jọ àtàwọn ìyàwó lọ́mọ́sà bá kẹwọ́ dáadáa inú bàbá wa yìí dáa kéré jù báyìí lọ inú tọ́bi tọ́ wá tó bá ti gba àílà ó ti gba ààrùn so tó bá tó wá ti jọ́gẹ̀ẹ́jì ó tún gbà á di àílà ọ̀nà ìjọ ààrùn méjì wà kí ló dì ìkánú àwọn ọmọ mi kan ṣíkà ọmọ òsìn àjò lóríjì lóyìí wọ́n bí kébò jẹ́ wà ní sọ wá rí nípa ìrọ̀mọ̀ náà lónà ìgbà ah, pẹ̀lú ń gba ṣẹ́jú kí ní kan àdí ah, àfúgbò ọlọ́wọ̀ ní jáàbù ó wá rẹ̀ sí àdí àfú yẹn àdí ìtumọ̀ àdí àfú ní pé àgbàdá ìlà kí la fẹ́ mú ni pé gbogbo wa náà ní kí ní ìṣẹ̀lẹ̀ sí ọlá apóhùn là ń ṣe nínú ilé wa àwọn ọmọ wa náà fẹ́ bá wa ṣe ẹ dákun awa òbí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ dájúkọ lọ́run ẹ kẹ̀yìn sáyé ẹ wá kọjú síta ní ọlọ́run ẹ má kọjú sáyé o ẹ kẹ̀yìn síta ní ayé ayé ọlọ́run ẹ ọlọ́run sẹ́mi gbogbo táwọn wá ayé pátápátá ọwọ́ ta ló wà ẹgbọ́dọ̀ tó lọ́rọ̀ àlẹ́bù Muhammad ànábì ní máa àṣọ bá ká ìjọba jẹ́ ti ẹnu ayé lámìyá kò lè yọ sí àkà kò ní bú ọrú wà máa àkùtọ̀ àkà ìtọ́lúwà ò bá sì kọ mọ́ kó kù díẹ̀ kọwọ́ rí ó bá yóò kù díẹ̀ ní kò ní jẹ́ ti ẹ̀ o tó là kọ́ mọ́ níta bá sì kọ ọmọ ká ní pé níta kọ ọmọ ní pé ìwọ lọ́ọ́ sórí nìkan ẹ̀fọ́ ilẹ̀ kan lè sílẹ̀ mi o ẹni a kọ́ mọ́ pò ní òòrà lẹ́wọ̀n kọ́ mọ́ bẹ́ẹ̀ Kàdúná yóò kàrì rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ yóò wá débẹ̀ yóò wá rà tán ẹ̀yìn tẹ́wà ń tí tọ́já ìlú náà tẹ́ ìwá tó kí mo bẹ́ẹ̀ rà ní ọ́nà ẹni ló wá Kaduna Kaduna ti ń gbé àyín ìwọ̀n bá jẹ́ tiwa ní ẹjá sinmi à ń kojú wọlé wa à ń kojúbọ lé yẹ ẹjẹ́ àṣìmí ẹmọ́jẹ́ wọn tàn wá jẹ mọ́ alukurani tó dúó tì ọlọ́run ọba wa tó dúó tì ẹ bá mọ tẹ́lòmí ń dánwò lọ́sàn tẹ́lòmí ń dánwò lóru nítorí ayé yìí ẹwọ́n tí torí ayé yìí náà ẹwọ́n tó pàtọ́pàtọ́pòdé kan lẹ́yìn lọ́dọ̀ àwọn ọmọ ọ̀dọ́kùnrin a ń gẹ́rí èèyàn sówó a ń gẹ́rí apáṣe owó a ń mọ́kiri àwọn afábẹ́ jẹun ọgbọ́ kò ká Ah, ọmọ kò ká mítà lálùkì àmọ́ ọmọ kò ká mítà nù sáré nítorí kí ni torí tí mo fẹ́ jẹ lórí gbọ́dẹ́ ná ráwí náà ó máa ní fóònù yàtọ̀ báyìí ní wákàtí yẹ torí fóònù ní fẹ́ lo iPhone thirteen àwọn sọra wọn dìdàkudà ọwọ́láhì bóbìnrin wà má àkùtọ̀ áká ìgbà bá ti ní kí ẹgbẹ́ tiẹ̀ tí gbogbo ayé bá dojú ẹ̀ sọ pé ìwọ ọ̀la fẹ́kọ̀ọ́ tàgbákò yọ́lọ́ tá a bá ti pè é tiẹ̀ gbogbo wọn ò bá pèsè pèrò wà láì lójú ẹjọ́ ẹ wo jẹnẹra Olúṣẹ́gun Ọbásanjọ́ tó yẹ kó mọ bẹ láyé mọ ni ẹni ọ ti dájọ́ kú fún tí ogun àti ẹ̀rẹ́ ti kéjọba yìí ni wọ́n pa á láti yóò kọ́kọ́ sílẹ̀ kan mẹ́kànlẹ̀ lọ́dẹ̀ pa náà ó wá jẹ president wa bọ́dún mẹ́jọ ìtún wá ń bẹ̀rẹ̀ ìtún wá ń kẹrọ ọpá ọpá ọpá tí òṣèlú wá tún dé ọba àjọ òṣù wa gbágbára òṣù wa bọ́ ọ̀tà olè fún kíní kan ẹgbọ́dọ̀ dìgbò mú kò gbádùn ìwọ́ tó ti fẹ́ pa lọ́la ànígbà tá àti kọ́ mọ́ ẹ wá àwọn bá wá kọ́ńjọ́ náà tó yóò kú lọ́la àwọn dàmọ́lẹ̀ ẹjá lọ fi ìmọ̀nì yìí bọ́ra wa tẹ́rí táwa bá ti fi bọ́ra wa ìgbàgbọ́ ni pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́ yóò tẹ̀dárọ̀ ọmọ wa àmáwọn gbà fọ́lọ̀ mọ́ lọ́mọ yóò ti gbà fọ́lọ̀ ìwọ mọ́lọ́mọ́ lọ́mọ yóò ti mọ́lọ́ kálukú àwọn bímọ kalẹ̀ àwọn ọmọ wa wá ya aláìmọ́lọ́ àwọn ọmọ wa ń fa bí ara wọn sowó wọ́n ń gé orí ara wọn sowó ẹwà àwọn ọmọ támúlá bẹ̀kúta jò ní ọmọ 19 18 17 kíníkẹ 18 àwọn ọmọ ẹ̀mẹ́ kéékèèké wọ́n sì mọ́ ọmọ gẹ́fẹ́rẹ́dì wọn yíò náà ọmọ dúnà tí wọ́n tí òun lè pógún ọdún wọ́n mú wọn gé orí tí ẹ̀ wọ́n gbénu kòkò wọ́n láhàúláwàlà kó wà dáa ẹ̀dá sọ́wọ́ wá ti owó ọ̀hún náà

ní mọ́ wárada ìṣúnjáyìn àwọn Yorùbá gbọ́pọ̀ wọn ìwárada gbọ́pọ̀ ìwárada ẹja àwọn ọmọ wa ilé ẹ̀kọ́ àlùkù àn tẹ́rí lè wé tán lọ kò kò sí tọ́pìkì kan tí ó kọ́ tí ó wà ní ẹ̀tọ́ ọ̀yá rẹ̀ rèé nínú mathematics kò sí mẹ́ kò sínú English kò sínú mass communication kò sínú border mass gbogbo bẹ́ǹkà inúwé tọ́pìkì ṣe dáadáa sílẹ̀ ààrẹ kò sínúwé o àbá ọmọ ò gbọ́dọ̀ lọ́dún kan lè kéwú kó tó kí ó débi pé ọ̀rọ̀ lè sórí ilé àbíkọ́ sí rárá sílẹ̀ ààrẹ o so ẹ̀kọ́ àlùkùránì tí ó wà já àwọn ọmọ wọn dá wa mọ̀ láàdá àráwọn ọmọ wa lọ́bẹ̀ mọ́ ọlọ́mọta sàánú ẹni kankan wà ẹ̀dá kò pọ́ìntì méjì yìí o náà láà fi lọ́lẹ̀ ọmọ tá a torí ẹ̀jòkó wọn lórúkọ rẹ̀ ní Bilal orúkọ apẹ̀rọ àgbẹ́gbà Muhammad ọmọ yìí náà bá gbé lọ́mọ tí ó mọ̀ gbé ìsìláàmù lárugẹ ah.

Adé ìṣẹ́kiri. Adé kílẹ̀ pẹ́sà. Akóredé, Masha Allah. Ọlọ́jẹ́ kí ni ó mọ bá ogun ọlọ́run. Ọlá kí ni túnmọ̀ àkànjí lẹ́yìn? Kí ni túnmọ̀ àkànjí? Oríkì Yorùbá lẹ́yìn. Oríkì náà ní. Akóredé oko ìrè wálé. Sọ àdúgbò náà ọlọ́mọdé àkómọ kóredé náà. Àwọn ọmọ wa ọlọ́mọ sábà tí wọ́n ní kóredé. Má tí wọ́n ní kóre lọ. Ẹ̀ẹ́dá máa kóre wọlé ni. Ọlá lọ́kọ̀ ọ̀rọ̀ ànàdìkàrí. Bilal

kò sí béèrè kankan ẹ̀yà ẹbẹ̀rẹ̀ ohun tí ó bá rí gbogbo bá rí lójú kò bá jọ́rọ̀ kóòsù kò bá jọ́rọ̀ abẹ́ kírun kò bá jọ́rọ̀ abẹ́ gbàwẹ̀ gbogbo nǹkan ọ̀rọ̀ Islam tààrùn pa ní ìdí àlàyé lé lórí opportunity ni o Parígùn sọ́lá ẹjẹ́ òyá. Ok ma. Àwẹ̀ wa sí ó Ok, àwọn ọmọ wa sọ pé àwẹ̀ Ramadan tá a gbà. Táà wá sí ìgbà mẹ́fà tán àyàwá ní ṣe kò tí ìpẹ́jù kì í pẹ́jù odidi oṣù kan ìlànà bí fún wa sallallahu alaihi wasallam odidi kí láàpéjọ mọ́ àárín oṣù kan ló ní ká fi gba àwẹ̀ mẹ́fà náà àwẹ̀ mẹ́fà yẹn tó bá ti wá rọ̀ wá lọ́rùn ni a lè gba méjì lọ́sẹ̀ yìí a lè gba méjì ní ọ̀sẹ̀ tí ń bọ̀ a lè káṣà gbà a lè gbà kélékélé a sì lè gba gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà kóṣù ṣàwáàlì oṣù tá a bẹ̀rẹ̀ ọdún ni kóṣù ní ṣàtò parí ká make sure a ti parí ẹ̀fẹ́fà. so ẹni bá wá jẹ àwẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tí ó pé ní àwẹ̀ sọ pé wọ́n sáà ṣe ìsọ̀dà aládà wọn ẹni tó wá jẹ́ pé ká aládà rẹ̀ wá parí àwẹ̀ bóyá jáwẹ̀ mẹ́fà ìjọ wá lè gbé yíò sẹ́gbẹ́ kan kó wá kọ́kọ́ yanjú sí tu shawal àwọn àlùfáà wa nínú Islam ń gbọ́n dọ́rọ̀ ilẹ̀ láàrin wọn ẹnu wọn kò lè lórí o ìmọ̀ ń gbé ìmọ̀ mi láàrin wọn ni àwọn ọ̀pẹ́ bojú wo wọ́n ní ọ èkí ìsọ ọ̀ràn èèyàn tọ́ lọ́run ọlọ́yàn náà fílà tí ẹgbẹ́ èyẹ parí Ramadan ọwá lọ́yàn náà fílà títù ṣàwà ọkọ̀ọ̀kọ́ gbàntọ̀ jẹ náà ọ tó wá gba ẹfà nílé àwọn àfáàkejì wá dáhùn pé àá ẹ má jẹ́ àṣebáhùn pé ẹni bá jẹ àwẹ̀ àǹfààní tọ́lọ̀wọ̀n ọba fún wa ká fi san ọlọ́run fún wa lódidi oṣù mọ́kànlá tí Ramadan ní òdìdé yìí

ẹni bá mọ̀ pé ah, mo gbọ́dọ̀ sí ní oṣù kan tí a gbé ìmìnà tí mo bá rọ̀ dáadáa sọ ara mi mú dára ní kùsù báyìí mo jẹ́ pé ó rẹ̀ ìmí ní tààrà ìjọ̀dí lábọ̀ síjú gan ti ìdíje ló lọ tọ́jú àdímìtì mi sọ́run tó kí ọmọ àwọn tèmi tí mo rù náà àlẹ́nu mi náà bẹ̀rẹ̀ pé kò rẹ̀ lóòótọ́ àmọ́ ó ti rù ó ní wáwo pé jẹ́ rọra gba mẹ́fà kí n jẹun dáadáa ní tó wá san gbèsè tó kù èyí ò náà kò sí ìkọjá

èèyàn jẹ gbèsè àyílà ó wá dé mọ́ṣáláṣí wọn sí láṣù ó wá jẹ òkìkí àyílà òkúta wọn ṣó tó bẹ́ẹ̀. ìbéèrè tó dáa ni mọ̀mọ́ wá béèrè ẹni tó jẹ gbèsè ìrún àyílà ìyọ àyílà tí mọ̀mọ́ wá wí ní ìrún dúhúrì ẹni ó jẹ gbèsè àyílà ó wá dé mọ́ṣáláṣí wọn kálà àtàkì wọ́n ní tó lè jọ ìní àwọn àfáà wò yìí ń lọ àmọ́ ìtò lékè ní pé ó lè jọ ìní àmọ́ níyàn tó wọ́n fi jọ ìní ni pé èmi ò tí ì ìlà ò àwọn sì ń fi àníyàn tó wọ́n fi wá wọlé ní àníyàn àyíra àyílà ẹ̀hẹ́ títẹ júúrì tó bá wá bá wọn kí tẹ́tọ́ sálámọ̀ tán owó wà bọ́ ẹgbẹ́ kan yóò wá ṣe kámọ̀ yóò wá ṣẹ̀ṣẹ̀ wá kí asìrì tí ẹ̀ tó ìnámàlì àmàlú gbènìyàn aliwá àníyàn jàmọ́ ó yàtọ̀ sí ti ti ìmáàmù ìmáàmù ń dà níyàn lásàrì màmúmù wá ń dà níyàn àyílà tí ó kò títà pọ́lá ọba wọn a ní ìwẹ̀m̀bẹ̀ wọn lásìkò ànábì sábẹ̀ kan wọ́n pè ní mohan ànábì fi jẹ lè máa ń mò ládùúgbò rẹ̀ tó bá dá òun wá máa ń fẹ́ sojú kòkòrò kóhun ó kírun lẹ́yìn ànábì ìjú wá máa ń ṣe ni pé tó bá dásìkò ìṣáì yóò kí ìṣáì lẹ́yìn ànábì àwọn jàmáà rẹ̀ wá rẹ̀ ti rẹ̀ lé o yóò wá tó bá kẹ́wọ́ lẹ́yìn ànábì yóò tún wá lọ wọ́n tún wá ṣèkámọ̀ fún yóò tún wá kí orí ìmí ìfúnwọ́n kéka ìdí méjì ni ọjọ́ ìdí méjì ìjẹ́ kí ló kẹlẹ̀ wọ́n ní ìtó kí lẹ́yìn ànábì ọ̀ràn ẹ̀tọ́ náà ló kí èyí tó wá ní ìdí àwọn èèyàn òun dà níyàn náà fílà ẹ̀dàkùn òun wá dà níyàn náà fílà jàmbá lẹ́yìn kí làwọn dà níyàn àníyàn tó papọ̀ báwọn ànábì ti gbọ́ sí orí ìgbà wọlé ìdínú béèrè tí àwa béèrè ó wọlé bẹ́ẹ̀ so àmáníyàn tí ó fi wọlé àlásàrì ní àníyàn yúrí ọba wá sálámọ̀ tán òun wà ṣẹ̀ṣẹ̀ wá bí yóò ṣe ká mọ́ lókè àlásàrì jẹ́ wọ́n lọ́wọ́ kí ọmọ àlọ́ fẹ́ wá rí èèyàn kan bí àwọn obìnrin christian agẹ́rin rẹ̀ tó wá sọ fún ọ̀pọ̀ báyìí báyìí báyìí báyìí lórí ìkọba lórí ìkọba lórí ìkọba nǹkan tó wá ń sọ wá ń jọmọ́ nǹkan tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ní ètò ayé èèyàn wọ́n wá sọ nǹkan tó ní kí ọ̀lẹ́ ìgbóní ọba lè ṣe nǹkan tó wá ní kí ọ̀ṣe kò jọ ọmọ ẹ̀kọ́ gbígbé ní kí ọ̀ṣe sàárà kó ní kí ọ̀ṣe ṣe àwọn tí tó máa ń sọ wọ́n ti ṣiṣẹ́ pé báyìí wọ́n wà ní ah, ṣe bẹ́ẹ̀ wọn kọ́ ló dá ẹnu mọ́ fóun ló ń dá wa lófin nǹkan títà àti gbọ́dọ̀ gbọ́dọ̀ nù nílẹ̀ àwọn wa sí àwọn wa gbọ́kàn fún mi gbogbo tó rí àwọn wa lọ rí dájú kọ ọlọ́wọ́n ọba wa ọlọ́run ọgbọ́n tó yóò gbogbo aburú tó tàn mọ́ fúnra rẹ̀ ọlọ́run náà kọ́mọ́jú ìṣẹ̀lẹ̀ sọ́dọ̀ tó ní àdúrà làwọn wà ṣe sí ọlọ́run ọlọ́run sì kò rí abìlé pẹ̀lú ọlọ́run tààlà abẹ́lọ́wọ́ bá sùhánù yà tààlà ìjókòó yọ lọ́wọ́ tààlà kàlùkà sùhánù kàlùkà sàmì ìṣàrò máa ìlà assalamu alaikum